ẹsíkíẹ́lì orí kẹtàlélọ́gbọ̀n ọ̀rọ̀ olúwa tún tọ̀ mí wá wípé ọmọ ènìyàn sọ fún àwọn ọmọ ènìyàn rẹ sì wí fún wọn pé bí èmi bá mú idà wá sórí ilẹ̀ kan bí àwọn ènìyàn ilẹ̀ náà bá mú ọkùnrin kan nínú ara wọn tí wọ́n fi ṣe olùṣọ́ wọn bí òun bá rí tí idà ń bọ̀ wá sórí ilẹ̀ náà tí ó bá fún ìpè tí ó sì kìlọ̀ fún àwọn ènìyàn náà nígbà náà ni ẹnikẹ́ni tí ó bá gbọ́ ìró ìpè tí kò sì gba ìkìlọ̀ bí idà bá dé tí ó sì mú un kúrò ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà lórí ohun tìkálà rẹ̀ ó gbọ́ ìró ìpè kò sì gba ìkìlọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà lórí rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó gbọ́ ìkìlọ̀ yóò gba ọkàn ara rẹ̀ là ṣùgbọ́n bí olùṣọ́ náà bá rí tí idà ń bọ̀ tí kò sì fún ìpè tí a kò sì kìlọ̀ fún àwọn ènìyàn bí idà bá dé tí ó bá sì mú ẹnikẹ́ni láàrin wọn a mú un kúrò nítorí àìṣedéédé rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ lé èmi ò béèrè lọ́wọ́ olùṣọ́ náà bẹ́ẹ̀ ni ìwọ ọmọ ènìyàn èmi ti fi ọ́ ṣe olùṣọ́ fún ilé Ísírẹ́lì nítorí náà ìwọ ò gbọ́ ọ̀rọ̀ lé ẹnu mi ìwọ ò sì kìlọ̀ fún wọn láti ọ̀dọ̀ mi nígbà tí èmi bá wí fún ènìyàn búburú pé ìwọ ènìyàn búburú kíkú ni ìwọ ò kú bí ìwọ kò bá sọ̀rọ̀ láti kìlọ̀ fún ènìyàn búburú náà kí ó kúrò lé ọ̀nà rẹ̀ ènìyàn búburú náà yóò kú nítorí àìṣedéédéé rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ lé èmi ò béèrè lé ọwọ́ rẹ ṣùgbọ́n bí ìwọ bá kìlọ̀ fún ènìyàn búburú náà ní ti ọ̀nà rẹ̀ láti padà kúrò nínú rẹ̀ bí òun kò bá yí padà kúrò nínú ọ̀nà rẹ̀ òun ò kú nítorí àìṣedédé rẹ̀ ṣùgbọ́n ìwọ ti gba ọkàn rẹ là nítorí náà ìwọ ọmọ ènìyàn sọ fún ilé Ísírẹ́lì pé báyìí lé ẹ̀yin ń wí pé bí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ wa bá wà lórí wa tí àwa sì ń joro nínú wọn báwo lẹ a ó ti ṣe lè wà láàyè sọ fún wọn pé bí èmi ti wà ni olúwa ọlọ́run wí èmi kò ní inú dídùn ní ikú ènìyàn búburú ṣùgbọ́n kí ènìyàn búburú yí padà kúrò nínú ọ̀nà rẹ̀ kí ó sì yè ẹ padà ẹ padà kúrò nínú ọ̀nà búburú yín nítorí kí ni ẹ̀yin ò ṣe kú ilé Ísírẹ́lì nítorí náà ìwọ ọmọ ènìyàn sọ fún àwọn ọmọ ènìyàn rẹ òdodo olódodo kì yóò gbà á là lé ọjọ́ ìrékọjá rẹ̀ bí ó ṣe ti ìwà búburú ènìyàn búburú òun kì yóò ti pa rẹ̀ ṣubú lé ọjọ́ tí yóò padà kúrò nínú ìwà búburú rẹ̀ bẹ́ẹ̀ ni olódodo kì yóò là nípa òdodo rẹ̀ lé ọjọ́ tí ó dẹ́ṣẹ̀ nígbà tí èmi ó wí fún olódodo pé yíyè ni yóò yè bí ó bá gbẹ́kẹ̀lé òdodo ara rẹ̀ tí ó sì ṣe àìṣedéédé gbogbo òdodo rẹ̀ li a kì yóò rántí mọ́ ṣùgbọ́n nítorí àìṣedéédé tí ó ti ṣe òun ó ti ìtorí rẹ̀ kú ẹ̀wẹ̀ nígbà tí èmi wí fún ènìyàn búburú pé kíkú ni ìwọ ó kú kí òun bá a yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó sì ṣe èyí tí ó tọ́ tí ó sì yẹ bí ènìyàn búburú bá mú ògo padà tí ó sì san ohun tí ó ti jí padà tí ó sì rìn ní ìlànà ìyè tí àìṣe àìṣedédé yíyè ni yóò yè òun kì yóò kú a kì yóò ṣe ìrántí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ń dá fún un òun ti ṣe èyí tí ó tọ́ tí ó sì yẹ òun ò yè ní tòótọ́ síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ̀ wípé ọ̀nà olúwa kò dọ́gba ṣùgbọ́n bí ó ṣe tiwọn ni ọ̀nà wọn kò dọ́gba nígbà tí olódodo bá yí padà kúrò nínú òdodo rẹ̀ tí ó ṣe àìṣedédé òun ò ti pa rẹ̀ kú ṣùgbọ́n bí ènìyàn búburú bá yí padà kúrò nínú búburú rẹ̀ tí ó sì ṣe èyí tí ó tọ́ tí ó sì yẹ òun ò ti pa rẹ̀ wà láàyè síbẹ̀ ẹ̀yin wípé ọ̀nà olúwa kò dọ́gba ẹ̀yin ilé Ísírẹ́lì èmi ò dá olúkúlùkù yín lé ẹjọ́ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ ó sì ṣe lé ọdún kejìlá ìkólọ wa lé oṣù kẹwàá lé ọjọ́ karùn-ún oṣù ẹnìkan tí ó ti sálà jáde ní Jerúsálẹ́mù tọ̀mí wá ó wí pé akọlù ìlú náà ọwọ́ olúwa sì wà lára mi lé àṣálẹ́ kí ẹni tí ó sálà náà tó dé ó sì ti ṣí ẹnu mi títí òun fi wá sọ́dọ̀ mi lé òwúrọ̀ ẹnu mi sì ṣí èmi kò sì yáàdì mọ́ nígbà náà ni ọ̀rọ̀ olúwatọ̀míwá wípé ọmọ ènìyàn àwọn tí ń gbé ahoro ilé ìsírẹ́lì wọn ní sọ wípé abrahamu jẹ́ ẹnìkan òun sì jogún ilẹ̀ náà ṣùgbọ́n àwa pọ̀ a fi ilẹ̀ náà fún wa ní ìní nítorí náà wí fún wọn pé báyìí lé olúwa ọlọ́run wípé ẹ̀yin ń jẹ ẹ̀jẹ̀ mọ́ ẹran ẹ sì gbé ojú yín sókè sí àwọn òrìṣà yín ẹ sì ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀yin ó wà ní ilẹ̀ náà ẹ̀yin gbẹ́kẹ̀lé idà yín ẹ ṣe ìríra olúkúlùkù yín bá obìnrin aládùúgbò rẹ̀ jẹ́ ẹ̀yin ò wá ní ilẹ̀ náà ìwọ wí báyìí fún wọn pé báyìí lé ọlọ́run wí bí èmi ti wà nítòótọ́ àwọn tí ó wà nínú ahoro náà yóò ti pa idà ṣubú ẹni tí ó sì wà ní gbangba oko lé èmi yóò sì fi fún ẹranko láti pa àwọn tí ó sì wà nínú odi àti nínú òkúta yóò ti pa àjàkálẹ̀ àrùn kú nítorí tí èmi ò sọ ilẹ̀ náà di ahoro pátápátá ọ̀ṣọ́ ńlá agbára rẹ̀ kì yóò sí mọ́ àwọn òkè Ísírẹ́lì yóò sì di ahoro tí ẹnikẹ́ni kì yóò lè kọjá nígbà náà ni wọn ó mọ̀ pé èmi lè Olúwa nígbà tí mo ti sọ ilẹ̀ náà di ahoro pátápátá nítorí gbogbo ìríra tí wọ́n ti ṣe ìwọ ọmọ ènìyàn síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri àti lẹ́bàá ilẹ̀kùn ilé ẹnì kìíní sì sọ fún ẹnì kejì olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé wá èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá wọ́n sì tọ̀ ọ́ wá bí ènìyàn ti í wá wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kì yóò ṣe wọ́n nítorí ẹnu wọn ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn ṣùgbọ́n ọkàn wọn tẹ̀lé ojú kòkòrò wọn sì kíyèsí ìwọ jẹ́ orin tí ó dùn púpọ̀ fún wọn tí ẹnikẹ́ni tí ó ní ohùn dáradára tí ó sì lè fún ohun èlò orin dáradára nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kò ṣe wọ́n àti nígbà tí èyí bá ṣẹ kíyèsí yóò dé nígbà náà ni wọn ó mọ̀ pé wòlíì kan ti wà láàrin wọn.